غير ممنون وإنك لعلى خلق عظيم وستبصر ويبصرون بأي بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمؤمنين ولا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم نائل خير معتد عظيم رسول بعد ذلك زنين أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال ساقير الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستغنون لنا خيرا منها أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون هم أجهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم كيدي متين أم تسألهم أجرا فهم من مجرم مثقلون أم عندهم الغيب فهم يكسبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد كفروا ليزيقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فولا عبات يبا الحمد لله على عباتي يتشنع رفوا تصيكا لك لفوا لا تسمه alhamdulillah ìkan nínú àwọn àánú ọlọ́run tó lágbára náà ni kí ó jù ú lọ. ya ayyuhan nasu ubudu rabbakumul ladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء pè wá síbi ọ̀rùndíyà akámọ̀sí ọ̀hún ní péjà alákùnrin àrùbọ̀ fẹ̀ránṣà. والسماء بناء يوم سما فرابط من وأنزل من السماء ماء ọba wa ń sọ òjò kalẹ̀ fún wa láti sẹ́mà fún wa tó omi. fàkọrọjọ ọlọ́run ọba mi gbà tí òjò bá wá bínú lẹ̀ nígbà ní ìwà àkọ́jà bí mina sẹ́mẹ̀rọ́ ti rí rúkọ lẹ́kùn. ọlọ́run ọba ń mú jáde látara òjò yìí yóò máa mú àwọn ìkẹ́fún yá àti jíjẹ mímọ́. fala taj'alu lillahi andada wa antum ta'lamun. alanti àfijọ́ ọlọ́run ọba ní ìjọsìn ìkànnì rẹ̀ náà ní ìkẹ́ ọlọ́run ọba àbẹ̀rẹ̀ ọkọ̀ bọ́sára ìpè ní kẹfọ́ wa. Atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ ìgbé àtijọ́ fún Adébúwa sallallahu alaihi wa sallam. Àwọn alẹ́ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ọba tó tọ ojú ọ̀nà náà ṣe fìdí alkiyama. Ní àdá à ń bá ọ̀rọ̀ nípa bí ànábì ṣe máa ń ṣe pẹ̀lú àwọn sallam. Pẹ̀lú àwọn aláìní nínú àwọn mùsùlùmí báwo ni ànábì ṣe ń ṣe pẹ̀lú wọn ibi tí a ti wá lọ́nà ìlànà tí wọ́n bá sọ wọn nàbí wípé wọ́n fi bẹ́ẹ̀ náà sàkà máa ń láti yẹn ẹ̀dọ̀ ó nà rọ́bà hàn ní sọ́tò káf. àwọn ọba ń sọpa ànábì láṣẹ. ولا تعد عينك عنهم تريد زينه الحياه الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا النبي صلى الله عليه وسلم قال نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يا النبي ما دوركم وقلوا عوتي ونسي الله

yẹni pé wàá máa wọ̀dọ̀ àwọn olówó àwọn tí wọ́n ní àwọn olówó àmọ́ wò ó bójúkódà àwọn aláìní. wọlé tòkè man arúfẹ́ ìlànà kọ́lùbẹ̀ wo àzìkiri náà wàtábà A na mùrùhù fúrùtọ́. ọlọ́fi àpótí náà wípé kó ta àwọn tí wọ́n jẹ́ kó ta wọ́n dànù. دعوة مجا دعوة ولونك ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم وما شيء وما من حسابك عليهم من شيء وتطردهم فتكون من الظالمين Allah subhanahu wa ta'ala يقول جنكو النبي لك صلى الله عليه وسلم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء àwọn aláìní nìyẹn ọlọ́run ni wọ́n bá dì ẹ̀rígẹ́lì ṣe ọ̀pọ̀lọpọ̀ ara ẹ̀lẹ́mẹ́rin ló jẹ́ kó ti gbówà sí àwọn òtútù wájú rọ̀lẹ́ olówó ń bẹ ń bi pé bó ni owó òsèlè gbé báyìí ó ń bẹ ń ké bó lọjà yẹn ṣe sọ́jà ti dé tọ́lọ́ tẹ́lẹ̀ bí wàá gbé kọ́ lójú yín ẹ̀rọ báyìí bí kọ́ lórí èsì ń dún ní tọ́wọ́ mọ̀ dún ní ọmọdé náà ẹ ẹ bó ṣe túmọ̀ fèsì ká hàn gìmí ẹ ókè ókè ẹ ẹjẹ kó yẹn tó yẹn ti wọlé kò ti wọlé ẹ ọjà kọ́ ti dé wàá gbogbo náà fi gbọdọ̀ ayé ṣe ṣe ṣùgbọ́n fún kọ́rọ̀ aláìní kí ló kàn án. يدعون ربهم torí pé kò sí kí ló kọ́ àìrójúbọ ẹni tó mọ́ kọ́ àìrójúbọ yẹn ò sí fún ọ tó o tó wá láàyè fún tọ́lọ́ à nǹkan ṣe yẹn ni ọlọ́run bá ní látàtò lójú lẹ́yìn yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajha. sẹ́ni wọ́n mọ́ ọlọ́run bá ní wọ́n fẹ́. وما من حسابك عليهم من شيء العربي وقال سيروا àwọn náà kọ́ wọ́n ṣe sí oṣù ẹ̀wà níbi ẹ̀sánlá. fatatrudahum fatakuna mina zalimin. wọ́n ni kí ló wá bí ayé àbáfọwọ́ abdullahi bin mas'ud ó ti mọ̀rọ̀ lọ́la òun min quraish àwọn quraish kan ni wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ nígbà muhammad sallallahu alaihi wa sallam wa ma wa inda suhaib arrobi wa bilal wa amar wa khabab wa bẹ́ẹ̀ mẹ́rin du'afa muslimin àwọn bá wá ká aláìní suhaibu ni bilal ni amar ni àwọn aláìní ní àwọn mùsùlùmí nù wọ́n wá àwọn ni wọ́n jókòó ti ànábì níjọ́ náà àwọn ìkẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ aláìní bí wọn. àwọn kùráìsì kan wá kọjá kọ́ọ̀lù ya Muhammad wọ́n ní wà nábì ṣé àwọn lè ní àwọn amọ̀jọ jókòó àròdìta bí ha wùlá ìmìn kọ́mík ṣé àwọn eléyìí ní lọ́gbà yìí àwọn èèyàn rẹ tó fi àwọn àyẹ̀ kàǹkà àwọn èèyàn ńláńlá tó fi wálẹ̀ tó bá ti súnmọ́ ga so ẹgbẹ́ àwọn graduate alumni so pé ẹsọ àwọn nínú gbẹ̀rẹ̀ bá ṣe lè sìn ẹsọ kó bá àwa tí àjọ lájú. wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam. àhàwùlá ilẹ̀ bí iná mẹ́rin lọ́ wà aláìhìn mi bẹ̀rẹ̀ nínú táwọn tó ń sọ pọ́nlọ́ fún rè wà náà bí na kó fi tábà alẹ́ àwùdá tá a bá jà wá fún abẹ́gbà ìsìlámù àwọn ọmọ sọ pé àwọn olè ìsìn náà wà ní ìsìlámù. ìdí òjẹ́ lómi ò lọ bí kí ó nù yóò rò wípé òun ah, ويقول الذين آمنوا أهؤلاء من الله عليهم من بيننا ah, ìyẹn náà ìyẹ wàhálà ìyẹ ó tó ìdíjẹ́ lómi òfin lọ́lẹ́kí ó ah, kàkà bẹ́ẹ̀ ìwà lọ́wọ́ wà ní awárí tí wà ní أقله لا ما تسلهم عين يكون سلهم رقبين يعني كيوت وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أولاء من الله عليهم ليقولوا أولاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين ọlọ́run ló mọ ibi tí ó gbé àlámọ̀ríkà ẹlòmíì tó gbé sàràfíyà yìí ó ní pé òfin á àti ìwà gbọ́ pé àwọn ọmọ tí ẹ wá lé pé àwọn ọmọ lẹ́jìnlẹ́jìn láwọn àpàdà lọ́mọ sọ pé alukọ̀wọ̀ láwọn àlọ́mọ ìjókòó sí ó ti yí wàhálà ó ti yé mọ ó wò pé kò síbi ó fẹ́ yà tó gba àwọn lẹ́jìnlẹ́jìn iná wọn ti di àpàdà alukọ̀kọ̀ kò sí sí padà ẹ iná nínú tó ṣe àbútọ́lì ẹni pé àbúbálẹ̀ náà òun náà padà sí ìdíárù wípé òun mọ̀ wípé òru rẹ̀ ń ta ìgbélọ́. ولقد علمت بأن دين محمد ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دينا من خير يا برية دينا من خير أيام برية دينا لولا الملامة أو حذار مصبة لوجدتني سمحا بذاك مبينا لوجدتني فرحا بذاك مبينا أبو طالب قلنا رجاء نبوة محمد صلى الله عليه وسلم علمت بأن دين محمد ọmọdé àrígbé lásán yí pé ìyàtọ̀ mẹ́rin àrígbé kéèyàn ọmọ ìpé òdodo ni àti kéèyàn ó gbà. ìrẹ́lẹ̀ mọ̀ pé òdodo ni gàbọ̀ tó mọ̀ gbà àbúrò ìdílé padà rí pé ah nítorí bí gbé dání yẹn sùn. wàlá kọ́dí òní tó bí ànàdí iná muhammadi. mi ò kọ́ ìrì àdéyà nílùbàrí àdìdínà. mi ò kọ́ ìrì àdéyà nílùbàrí àdìdínà. àbúrò ìdílé òun ti padà mọ̀ wípé ah ẹ̀sìn sí ànábì mú wá ìsọ̀sọ́là ó náà lẹ̀sìn tó dájú gbogbo ẹ̀sìn táwọn yẹn ti mú wá. lọ́wọ́lá màlá mẹ́tọ̀ọ́ ìlà rọ̀mọ́sá bẹ́ sí. ó wá ní nǹkan bí nǹkan tó wá owó olóòbá sì wá gbà oníṣùgbọ́n òun bẹ̀rù àgbàrá rẹ̀ lórí táwọn ọkùnrin ẹ̀ṣọ́ ẹgbẹ́ òun jọ gbé. ìlà rọ̀mọ́sá bẹ́ sí. ẹgbẹ́ Làwàjọ́rítọ́ni sọmọ́án bí dákàmù bí náà. Olóhun lẹ̀ bá kọ́kọ́ dín wájú jẹ́ ọkọ́ tẹ́ ọgbà ẹ̀sìn Islam rẹ̀. Kí ni òjò gbà? Kí ni òjò lè tẹ̀lé Islam? Ó ń bẹ̀rù èébú, ó ń bẹ̀rù yẹ̀yẹ́ táwọn yóò fò ṣe. Bí ọ̀pọ̀lọpọ̀ náà ti rí yẹn, ó ti mọ̀ kúrò pé á nínú àwọn nínú àwọn rí wọn láwọn obìnrin míì ti mọ̀. Hmm. Mo ti rò pé àwọn yóò fò ṣe ẹ̀yẹ ládùúgbò, àwọn yóò fò ṣe ẹ̀yẹ ọkùnrin mí náà di mọ̀ pé ah, àwọn yóò fò sí ẹ̀yẹ pé à ah, wọn náà ti dára wọn ti dára wọn súnà wọn náà ti dára súnà á ah, lè súnà á lè súnà èébú yẹ àti ẹ̀yẹ yẹ tí wọ́n fẹ́ fi ṣe o ìní òmù tí ó fi dìjú mi rẹ̀ ẹ wo àbútọ́lì sẹ́yìn sí wa sẹ́yìn ẹ̀ka skills lọ́dọ̀ ọlọ́run wa kò sọ skills o kí la fẹ́ lò ní àtọ̀bọ̀ sọ pé àwọn ilé àwọ̀ àwọ̀ láhìmọ̀ náà àwọ̀ láhìmọ̀ náà lọ́wọ́ aláìhìn mi ń bẹ̀yìn náà. tí àwọn ilé àwọn àwọn gàlá bá wa wàlọ́ ẹlòmí ti gbọ́ yípe ẹgbẹ́ ọ̀dà. Aláìsànlọ́ ah, àwọn ọmọ ẹgbẹ́ tó àbí àyẹ́lọ́ àwọn bọ́ìsì wa tí wọ́n sápọ̀ mọ ẹgbẹ́ àwọn láti èwọ̀n ó mú tí tọ́pọ́lọ́kọ́ ọba fẹ́ẹ́ sàlàfíà àti ìbàdàn ó fẹ́ẹ́ ṣe nígbà gbogbo àwọn tó mọ̀ àwọn tó pè á wọ́n ìsọ̀ làwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ ìjókòó pa àgbọ̀rọ̀ kí ẹ yóò bó lójú kò jíjó gbà aráwọ̀ láàrin mọ́nà lọ́wọ́ àárín nígbà ìjìnà. وكذلك فتنا وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين أليس الله بأعلم بالشاكرين ọlọ́run ọba mẹ́rin tí yóò lo ipò yẹn dáadáa kó tó gbé sílẹ̀ alaysa Allahu bi alam bi shakirin ọlọ́run ọba mẹ́rin tí yóò jẹ iṣẹ́ yẹn dáadáa kó tó gbé sílẹ̀ lọ́kọ́ ló kọ́ ọlọ́run pé lápẹ́jà lẹ́yìn kó o ṣe láàfáà láàrin wa lọ́kọ́ ló kọ́ ọlọ́run lọ́kọ́ ló kọ́ ọlọ́run pé lápẹ́jà lẹ́yìn kó o lò Allahu ya'lamu haythu yaj'alu risalatahu ọlọ́mọ ibi tó fẹ́ gbé zala àti ẹ̀sí ọkọ́lọ́kọ́ lọ́wọ́ wípé àwọn ọmọ ìgbà jẹ́ àtúhùn ayà tún kọlù lánú mìnà hàtà núta mìfìlàmà útì àrùsùlùmọ́ الله أعلم حيث يجعل رسالته فيصيب الذين أجرموا صغار عند ربهم وعذاب شديد بما كانوا oh, يعملون ọlọ́run wa fún dáadáa tó wọ́n fi sọmọ inú wa lọ́wọ́ wà lọ́wọ́ ìwọ ló kó lọ́mọ inú ẹ̀ wọ́n sọ wọn máa ní kí ìwà sọmọ inú ẹ̀ tó ní òjíṣẹ́ òun na kúrú sábà àmì àwùlá sáàmù wá fún àwọn ilé ìsìn ilé wa nínú ẹ̀sìn ẹ̀wù nǹkan tó ń sọ ọ́ tó إن طردتهم إن طردتهم أه؟ فلعلك إن طردتهم أن نتبعك tọ́wọ́ bá tẹ̀ tọ́wọ́ bá lé wọn lànà àgbẹ̀rẹ̀ sẹ́lá á sì pàdé àwa gbàgbà àwa kùsàkùsà àwa àwọn náà wà wá tẹ̀lé ọ. lórí Awa ẹ̀dá àmọ̀ wá tẹ̀lé ọ ọ wà máa rí àwa dókítà àwọn pòfẹ́sọ̀ àwọn olówó lẹ́yìn rẹ̀ ìran o bí àwọn ọmọ kéwì dànù nǹkan tí wọ́n sọ pé ànábì nìyẹn. ọ̀lẹ́ àtàkùnrin ní lẹ́bí lẹ́yẹ̀dẹ̀ ọ̀nà rọ́bẹ̀hùn bẹ̀rù kọ́dá ti wà láṣẹ yorí dùnà wájú à. ẹ yà ànábì náà sọ́sàlà èèyàn ó sọ kúlú lẹ́mìí ẹ̀ pé kó fẹ́ ṣe bẹ́ẹ̀. Hmm. torí kò sẹ́ni tí kò wù kán ní àwọn wo ni àwọn ẹ̀mọ àwọn alájọ àti ẹ̀mọ tẹ̀lé sàdà àwọn ni gọ́vnọ̀ Ọ̀ṣun sẹ́rí àwọn alájú wa tẹ́ mọ́jókòó lápọ̀ sí wọn. commissioner for àwọn ni commissioner for health ní èkó. sẹ́rí hmm. àwọn alájú wa tẹ́ mọ́ wọn já mẹ́sìn o lọ́kẹ̀ já mẹ́sìn láti fẹ́ sí wọn mínísítà ni wọn o. mi kó dà léèwé wọn tẹ́ níbàdàn ọ̀fẹ́ tó mẹ́wàá. ó tẹ́ mi lọ́rùn báwọn ẹ̀mí yóò wu ẹ̀mí hmm. yóò wu ẹ̀mí àfáàní òkè àwọn ẹ̀dá àwọn tí wọ́n tẹ̀lé wa so oon kan rè don kan rè oof kan rè fof kan rè oon wọ́n sá fún wọn ní gbogbo oyè lọ ilé afọ òfin mọ̀ sọ̀rọ̀ kú sọ torí pé yóò máa wo àwọn àwọn wèrè kan tí wọ́n tò sápàtù pàṣẹ rẹ̀ pé à ibi àwọn ìdúwé sápàtù ẹ̀ sọ nǹkan tí ò dá mi gan àwọn ilé ò lè mà àwọn ilé ò lè mà àwọn ilé yìí wọ́n kẹ́ wà ń bí mi. sọ àkàn lò ṣùgbọ́n àfọ̀sọ́gbọ́n ẹgbẹ́ ọmọ kí ló kó tira tó wà sọ́jọ́ ìṣẹ́ ọmọ kí náà ti ń wo tira a kana jin wata da muka ga an la ita sanin ah, eh, tafsir ya biya ke ba tutu ya wulu ya ya jẹ́ pé afa ó gbọ́dọ̀ kẹ́sọ̀ pẹ̀lú wípé akọmọ kí ó ní ó gbọ́dọ̀ fi si aṣọ kí àwọn olówó wà ń ta ẹ bá fẹ́ràn sí ọlọ́wọ́ ọba lọ ẹgbẹ́ gbẹ́ngbẹ́ wá fún wa ẹ fẹ́ràn sí ọlọ́wọ́ ọba lọ ẹ fún wa lówó ká fi ṣe dá wa so kí wọ́n ti bẹ́yìn lẹ́mọ̀ọ́ nígbà pé sàṣìkí ẹlẹ́fẹ́ lọ sọ nílé kí o tẹ́ fún lẹ́yìn náà ẹ̀kọ́ mu ìmọ̀mù nígbà míì wọ́n àkọ́ fẹ́ tó gbà fún àhẹ́sì lọ́wọ́ ẹ̀ àwọn kọ́mítì kọ́mọ́tà ti bá ní kọ́mítì àtẹ́wò lọ́pọ̀ ọmọ ọmọ jẹ́ ìmọ̀mù nígbà míì wọ́n àkọ́ lọ mú ní ọ̀kọ́ lọ mú ẹ̀tọ́ fún pé kí ọ̀nà sọ́njímẹ̀ fún chairman kọ́mítì kan àbí kọ́mítì kan àwọn ẹni fi eré rẹ̀ bù. eléyìí ti fẹ́ pọ̀ ju ẹ̀yọ́ lè kú o. وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا so ẹ̀kọ́ lọ́sọ̀ fún àpá wà tira lọ́pọ̀lọpọ̀ hmm. nítorí pé àwọn bẹ tí àwọn ṣe àwọn ọmọ ọmọ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ bá a dọ̀wọ́ lẹ́dí ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ rí gbogbo káwọn yẹn bá mọ́ wá náà ní oṣù pé zaka wọn náà fi ń kọ́ ọmọ sáà sí o ní o máṣe zaka àní lẹ́kì pé káàdì sí o ẹja máa ń tẹ̀lé ẹ̀jẹ̀ o. so wọ́n máa ṣíjú ẹ̀ sáwọn kankan gbẹ̀ta yìí àwọn tí wọ́n ń pàdánù bíi sí nìyẹn owó aṣọ lẹ́yìn ànábì náà kúlú ọ̀sọ̀ kúlú ọlọ́wọ́ ìgbè fọ́padà pẹ̀lá wàlá sàtòrídì lábìnà yàdì ọ̀nà rabbahum bilghadati wal ashi ọkọ̀ yìí sáwọn ilé àwọn ilé ọlọ́ọ̀bẹ̀rẹ̀ àwọn olórí ìdò àwájú hàn àwọn ilé ọlọ́ọ̀ ni wọ́n wà máa alayka min hisabihim min ẹlòmí wàlá báwo lọ́nà àbájọ́ tí wọ́n sin àtẹ́fì ẹ̀rọ òdòdó sí àwọn àfà wọ́n sin wọ́n olówó mi mọ̀ tí wá ti fi ń tẹ̀ yá fa hmm. bóyá gbígbé àdúrà kan ló ń wá ní bóyá ó sì wò yí pé àfáàyè olókìkí tóun bá fẹ́ sí ẹlòmíì fẹ́ di gọ́fúnọ̀ hmm. ambition ẹ̀nu hmm. yóò máa ṣe ọ̀lẹ́tẹ̀ láfà ọmọ ẹ ti ṣe ọ̀lẹ́tẹ̀ láfà ti ṣe wọ́n ti ṣe tó bá ti yá tó bá ti gbá wọn ẹ̀sìn ká ẹ̀ mọ́ àwọn láti kí kẹtẹ́ mọ́tẹ̀ láwọn ọ̀tọ́sùn lọ lẹ́kọ̀ọ́ kódà mọ́tò wọn lẹ́fún mẹ́gbẹ́ wọn lọ́dún ah bẹ́ẹ̀ ni n tó ṣe nu ó fi irú ẹ̀ wà dáadáa. so ọlọ́run ọba ní àwọn ilé àwọn òfukọ lọ́yìn wọ́n ẹ̀ òfẹ́ ní ọlọ́run náà wá. ìdúná wájú hàn. àwọn yóò ní ọmọ ìjókòó ti ànábì. máa lẹ́yìn kẹ́mi ní ìsọ́bì mi ṣe é. وما من حسابك عليهم من شيء

ẹ mọ̀ yẹ pẹ́ wa. táwọn bá ti dì báwọn tẹ̀kú lẹ́mìnà fọ́ọ̀lì mi ó wà nínú alágbòsí. Ah, bó wa ní sẹ́ sẹ́ lágbára wáyé ti ṣe ọjọ́ bíi twenty thousand ọ̀pá márùn. àti fìlà tàjíà. àti fìlà tàjíà. Ah, ó ní irúfẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n yìí nítorí nínú àkọ́dọ̀tì. téèrò. òun sì ti gbá yọ̀rọ̀ lé tó ti dúró déédéé. Hmm. kódà bí tọ́sí ẹ̀ ọ̀nà ẹ̀rọ báyìí kódà wáìtì náà ní ṣùgbọ́n one five ní lọ́dọ̀ àbọ̀ ẹ̀ṣẹ̀ àgbàdì one five ní ògè mọ́lẹ̀ bí wàá sọ ó ní ìtìmọ̀ sọ pé ọwọ́ ibi tá à ń lọ yìí kò wọ lóòdì tá à ń lọ yìí. òdi aṣọ ni òdi àwọn aláṣọ ni wọ́n mọ bọ́ọ̀lù bálù tẹ̀ wọ̀ bí akẹ́yìn dún lé kẹrin bá wà á kẹrin ló gbígbà wọn lé kẹrin. وتطردهم فتكون من الظالمين bí àwọn olówó máa bèrè lọ́wọ́ àfàdé bí àwọn ilé ìgbìmọ̀ sí jẹ́ káwọn ọ̀rá yìí wọlé olówó máa ń fẹ́ àwọn aláwọ̀ á mẹ́ àwọn làwọn àmì àwọn làwọn design kí lè fẹ́ ṣe lé kékeré tó kẹ́ ọ ẹ kì í ya ẹ lọ sí ó yá ẹ má ṣe àwọn fẹ́ àwọn làwọn àmì. so lé àwọn fòkànlá ọ̀tẹ́jọ́ ń ṣèmọ̀ràn pé àwọn èèyàn náà àwọn design fún wa ẹ̀rọ àwọn tá a jọ kàwé tá a jọ lówó ẹja jọ mọ́ ẹrù pé kí ló kàn kí ló yẹ ká ṣe so tí wọn bá ti rí yun wọn fẹ́ ẹ̀kọ́ ní nàbà sàlám afa àwọn àbúrò ẹ̀rọ ọ̀dọ̀ àwọn oníbàkan sáfsà ń dá sí àwọn fòkànlá òde àbí mi máa ń ṣe ìṣáàdùn máa ń tọ́ wọn sọ́nà dáadáa àwọn olùsìnrin àwọn mùhàjírù wọn lọ bá níbi ẹ̀sán àmì ìjọkọ̀ ní yàrá fúlọ́lá wọn ni òjíṣẹ́ ọlọ́run bá dáa àdúgbò fún ìbílẹ̀ ọjọ́ gbogbo àwọn tí wọ́n ló lọ́tẹ́ lọ ń bù fún wọ́n ti kó gbogbo ládàá lọ́tà níbi sallallahu alaihi wasallam. oṣù ah, ọlọ́run bá ní kí ni wọ́n ṣe ó ní à ah, gbogbo ẹ̀san wọ́n ti gbà tán kódà ìdẹ̀ra tọ́lọ̀ fún wọn ti àwọn yìí àjọ ń kírun àwọn olówó àjọ ń pàdé mọ́sáàtì àjọ ń kírun náà wọn dàbí àwọn olówó ti sin o àwọn olówó ti jẹun náà àwọn sálàmù àwọn tó gbógun tó ìbáadà wọ́n ẹ̀sùn múnà kàmánà sùn wọ́n gbà ẹ̀ báà náà ṣe ń dá ẹ̀ ó ní ṣùgbọ́n wọ́n ń gbẹ̀kátà wò rí ṣe àtàfàdà hóòrùn wọn àtàfàdà wọ́n ń ṣe sàárà àwọn olówó ṣe síbẹ̀ dà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ní ti dáwọ̀ ẹ̀sẹ̀ dìbọn kan lóúnjẹ ẹlòmí ọlọ́run kẹ́lẹ́ pé ájọ́ àwọn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ti ń fáwọn ẹ̀lóúnjẹ ti ń sinú fún wọn ẹ̀fẹ́ yìí bá jẹ́ ni sára lábẹ́tẹ́ ní ó segin ní o kò ní gbà. ilé àti yìí ń dábì sínú gan-an kì í síbè. ìjì òpin kan àwọn alágbà. wọ́n ní àwọn àwọn èèyàn yìí àtàfàdàkùn wọ́n ti sàárà rẹ̀ wọ́n náà àtàfàdàk àárí sàárà ṣe ń tiwa. Ah, kódà àrẹ́bí wọ́n tún gbọ́kùn lọ́rọ̀ ẹrú àwọn òrówó náà gbọ́kùn lọ́rọ̀ ẹrú ó ṣe lọ́run sọ̀tọ́lá. Ìtàlẹ́bí nífẹ̀ẹ́ àwọn fọ̀fọ́rọ́ alábìsẹ́ kí n kọ́ yìí náà ní nǹkan kẹtẹ́ bá ti ń ṣe é mọ̀ bá wọn hmm. ẹ mọ̀ là wọn kódà yìí náà ẹ wà wájú wala yakun ahadu afdal minkum illa man sọ́nà àmísìlá àtún ẹnì kankan wà ní lọ́lá bí ẹ̀yin náà àfẹnáwá tó wà lọ ṣe ń tẹ́yìn náà ń ṣe yìí ó hmm. wọ́n yà وصلت تسبحون اما تسبيح سبحان الله وتكبرون اما الله اكبر وتحمدون اما الحمد لله دبر كل صلاة ثلاثا وثلاثين مرة ẹ bá ti kí gbogbo òru tẹ ẹ máa ṣe tí mo sọ ní mẹ́tàdínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n subhanallah allahu akbar alhamdulilah kẹkẹtẹrẹ tàti tàti rẹ àwọn àmì nǹkan àwọn fòkàrà táwọn olówó máa ṣe nì olówó ti bá gbọ́ wà nínú tó ti ṣe mẹ̀sẹ̀sì pé ọmọ kò tó bá kírun tó òun ó ti sùn bá ńlá làṣírí àmì làṣírí àbí aláfọ làṣírí ṣẹ̀dá. ó ti wá ẹja ti pẹ́ náà látàrí àníbi náà. ọ̀rọ̀ jẹ́ àfọkọ̀rọ̀ ọ̀hún máa di ìrọ̀rùn sọ́lá àwọn olùsí àwọn fọkọ̀rọ̀ yẹn ti gba ọtí lọ́n ṣe ọ̀pẹ́ wọn àwọn mọ́nà ńlá sọ ibi àwọn olówó tàdá wà lẹ́wọ̀n ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn tàdá yẹn wọ́n tún wò pé owó àáfowó rà àáfò faransé àwọn ti sẹ́ àbá bí ẹ̀ bá ní kí ẹ̀ nígbà àgbà fún yín kódà àwọn àbá mi tọ́ gbogbo ẹ̀ ti gbé gbà àwọn àṣẹ òdìgbò àwọn àti tẹ̀tà àfìgà mẹ́wọ̀ọ́ ní ẹ̀ sáfà gbogbo àwọn adáwẹ̀ gbogbo gbogbo ọdún kan abayẹ abayẹ abayẹ kílẹ̀ àdìgbàbádọ́ gbígbègbè yóò ti tẹ̀lé. wọ́n ní àwọn ọmọ ìyá wa tí wọ́n lówó wọ́n ti gbọ́ ní àtúnṣe àmẹ́gbẹ̀ẹ́ sálà à àfáàrùn mìsàn àmẹ́bí àwọn náà ti lọ ń ṣe bẹ́ẹ̀ ó ń ṣe àwọn ọ̀dọ́ kò sí tani ti sẹ́yìn o. ذلك فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم والله ذو الفضل العظيم ọba tó pé àníbi nítọ́ ẹgbà fọ́lọ́ náà ni àjùlọ tọ́lọ́run ọba nìyẹn lásán pé tí olówó bá dáa tọ́lọ́run fún olówó tó tó ṣe tọ́lọ́run ọba tó tó wá fara sí òun yóò tún lé àǹfààní ẹ̀sẹ̀ tó pọ̀ Hmm. níwájú ọlọ́jọ́ ẹni tí ò lówó tí ò fi ṣe lọ hmm. àbá àwọn olówó wa ń kọ́ báyìí bí wọ́n bá rí olùsì tí wọ́n ti sára tí wọ́n ti sádákà fún gan tó yẹ pé ààrẹ ni wọ́n ti rí láàdá nígbà kí wọ́n fún ní nǹkan wọ́n fàdúró ni tààrọ ní mọ́kùnbílá wọ́n tàṣúdà pátáṣúdà. tààrọ ní mọ́kùnbílá pátáṣúdà ní kàánà lọ́ọ́ lámìlá kòlókòó mi wá gáà. كأن الله لم يخلق سواك سيغني للذي أغناك عني فلا فقر يدوم ولا غنى فلا فقر يدوم ولا غنى fàájúro tó wà di ní mùsùlùmí. sọ̀rọ̀ mi mo kò bí láǹfààní sọ̀dà á nì. ẹni tí ẹni tí o fẹ́ fún nìkan sẹ́kọ̀tà yóò ti rí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba tó ti nálà oríire o tún fàájúro. kánà lọ́hà lámì ẹ̀kúnlẹ̀ fún mi ọ̀gá. àbójú ní ṣe èèyàn wa ṣẹlẹ̀ àkọsí wá ní àbá ẹ̀yìn láyìn ẹ̀sìn kú ẹ̀jẹ̀ mọ ilẹ̀ ẹ̀mbàṣẹ̀ zìnà. ṣèpá náà gbalaga ni. Mm. so àwọn mẹ́rin á ní ọgọ́rùn-ún amẹ́gbà àdúrà àwọn tí àwọn abẹ́nilórí ní Saudi hmm. so abẹ́nilórí gbẹ ládàá ń di wọn bí akọ́ni ti dájọ́ pé ẹni yóò tà bí rọ́nà ẹ lọ bẹ́ orí ẹ̀ tó ti mọ̀ bọ̀ nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wọ̀ yọ̀ dàrú eré ìborí bò jẹ́jẹ́ ni ó sì mú idà rẹ̀ ní tó máa fi sí háì wọ́n bá ń mú báyìí abẹ́nilórí gbẹ ládàá nù. Hmm. wọ́n rẹ̀ jẹ̀ níta síwájú jẹ̀ ẹ̀ wọ́n níta síwájú jẹ̀ abẹ́nilórí gbẹ so kó wá kó wá fún ní owó gbalada ọwọ́ adìpé orí olòṣì tí ó gbàǹkan lọ́wọ́ ẹ̀ tí ó fi gbalada. أن الله لم يخلق سواك كأن الله لم يخلق سواك الذي يقول الله جل بي يقصونك سيغنيني الذي أغناك عني أعوذ بالله وأنا ما وري من الدرم ọlọ́run ọba tí ó jẹ́ kí wọ́n rọrọ̀ kú lọ́dọ̀ mi tí ò dé ọ̀wá bá dé yóò tèmi náà lọ́rọ̀ kú. ọ̀rẹ́ fàkìrì ìyàdó mọ́wàlá gíní. فداك فلا فكري يدوم ولا جناك ọ̀sẹ́ni ẹ̀ka tí òsì rẹ̀ ó máa lọ gbére hmm. ọ̀rọ̀ tiẹ̀ náà òsì ní lọ gbére. nígbà tí pàdé sàfàlà kí ló máa fẹ́ sí ànábì àti ìwà máa ń bẹ̀rẹ̀ ọ̀hún wípé kó jẹ́ kó òun nífẹ̀ẹ́ àwọn aláìní hmm. táwọn fẹ́ sọ̀kalẹ̀ sí. kí ló máa bá gbé èèyàn èèyàn ni wá. mo làfẹ́ náà ní bùkátà yẹn kí ló ń bá wọn àtẹlẹ ànábì wa mọ̀ẹ́mọ̀ẹ́mọ̀ ń bẹ̀rẹ̀ káyé kánà sọ́làm yẹ́sì alùlọ́hà kó bẹ̀lì fòkọ̀rọ̀ ìwà lọ́sàkì. àbí mọ̀ ń bẹ̀rẹ̀ pé yẹ kó torí pé ó ti bẹ̀ pé ọ̀nà àtìbọ̀lá dá ní fún ṣùgbọ́n èèyàn ni wá ẹ̀mí lè fẹ́ ṣèkì ló hmm. ti wá fàájú àṣekínni ó ti fi dé. orí àdébí mọ̀ sọ́kpà Allahumma inni as'aluka fil khairat wa tarka al-munkarat wa hubba al-masakin wa idha arata bi barika fitnatan fataqbidni ilayka ghayra maghsub lẹ́yìn sọ́lá àti nígbà jà ọ̀sán sọ́nà pa Umar. ó ní wọ́n lọ́wọ́ ìwọ lọ́mọ ń bíọ́ léèrè. as'aluka fi'la al-khairat. ìjọba wọ́n máa ní àwájà sẹ́yìn náà lè ndị ẹ̀ mọ̀járe mọ̀jẹ̀ ń lè bá wọn. wà á bal masakin. àwọn aláìní rẹ wá rè yífẹ̀ wọn ọba tí wàá jẹ́ pọ̀ fẹ́ fìtìlá àwọn èèyàn kan dákunjọ pájú tèmídé mọ̀jẹ̀ kí fìtìlá wọn kàn mí. àdúrà mẹ́lì nìyẹn sallallahu so mo ti sọ fún ọlọ́jà lówó ó tọmọ sọ́nà bàbá lówó sọ́nà jẹ́ ká ní ti àwọn aláìní ká lè jẹ́ kí ká lè fẹ́ ṣe fún wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀yà lọ ọlọ́jà lówó ayé wọ̀ wọ́n ayé wọ́n ká dépò gíga wọ́n dépò tán àárín wọn mọ́. nàkàrọ̀ nàkàrọ̀ mi kọ́ mi mú sa. wọ́n lówó tán àárín wọn mọ́. tẹ́wọ́n sì ni wọ́n lọ́dà ọ̀sáàtù aláì tẹ́bá wà mọ̀ alùkùkù ti kẹfìrà o. alùkùkù kẹfìrà tù ó alùkùkù kẹfìrà. ọ̀nà ti pọ̀ gan-an wọ́n àwọn èèyàn já sí mi kọ́ lóṣù lóṣù mi wà. tọ́ àlọ́ ni ọlọ́mọkùnrin lọ ọlọ́mọkùnrin lọ. Hmm. so kábí inú àdúrà wa yìí gbàgbà ó dà àdúrà sálà ọgbà àwọn sàhábà látàrí pé kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn aláìní ẹ̀jẹ̀ káfíà ní ìtẹ̀lé yìí káfíà parí àdìtẹ̀ ìtẹ̀lé àsìkò. ó ní fàánà àbí dárò àlùkè قال أبو بكر الجفاري أمرا يقال لي بالسبعين ó ní àníbẹ̀ sọ ọ̀pọ̀ àwọn ní àṣẹ méje nǹkan méje kan amọ̀rọ̀ ní bí hubbil masakin first ndọ́nà yípa abudari láti ní pé abudari ó dọwọ́ rẹ nífẹ̀ẹ́ àwọn wa á mọ̀rọ̀ ní àná àmúrò ìlànà ó wà lóní ẹ̀tọ́ ẹ̀kọ́ fún àná ó tún wá ní kí kere máa wọ ẹni tí ó kéré sí mi má máa wò ah, kan sọ bẹ́ẹ̀ báwọn ma ní àwọn tí a máa lọ́kọ̀ bi mewa wọ́n gbé mọ́tò awon ile kì í má wú àwọn ilé yòó tí wọ́n bá lọ́kàrà ni wọ́n yìí má wo ẹ̀rọ yóò wọ́n tó kẹ́kẹ́ náà wọ́n ẹlòmíì kò túwó jọrí ó fi ra tọ́yì tí ẹ máa ń ti gẹ̀ẹ́lì mọ́tò bàtà. so bó àlẹ́bí sọ fún àbùdá rè wípé kó mọ ewu ẹ tó ṣe kí ni o ẹ tó kéré sí sẹ́ni tẹ̀lé máa lè gbọ́ bí àlẹ́bí sọ fún àbùdá rè èèyàn ní tẹ̀tẹ̀ gbé. yóò pọ̀lọpọ̀ wa ojú wa wà lókè bí. Ah, ẹ sọ bẹ́ẹ̀ ni nàá ah, oh. àwọn ẹgbẹ́ àwọn àfa kan náà nìyẹn tí wọ́n ní wa ti ṣe. amọ̀ntẹ́gbẹ́ wa ti ṣe ẹgbẹ́ wa ti kọ́lé ẹgbẹ́ wa ti kẹ. so ẹgbẹ́ yẹn tó kọ́lé lórí ẹgbẹ́ tó ti kú. ẹgbẹ́ mi ń sáré. òòlù ẹgbẹ́ tó ti kú ẹgbẹ́ tó ti kọ́lé nìkan lórí. òòlù ẹgbẹ́ tó wà so ẹgbẹ́ tó ti kọ́lé tó ti ra mọ́tò tó ti ṣe kiri kan ní ọmọ wò. àwọn gbàgbé ibi tó kọ̀ọ̀kọ̀ wá ti ṣe mistake yẹn ìlọmọ zero fi mọ tàṣọ gà rẹ̀ de kí káà ń ríru jẹjẹ ìjòkú jáde kí àjò ìmúlò é? ẹsẹ̀ àlefa. so vice president àbí kílẹ̀ ń pè wọ́n yóò máa rò ó pé yóò máa wọ ẹtọ́ wà lókè mo ní wọ́n pé ẹnìkan ẹni tí a me lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ pé private jáde fún pápá ni wọ́n fi gbọ́kọ̀ méjì tẹ̀lé tí ó jẹ́ convoy owó máa wòkè so bó ṣe ṣe dúpẹ́ òyìn kan máa wọ pé kí ààrẹ káàrẹ tiẹ̀ lọ́jà yẹn káàrẹ máa lọ pé káàkiri tiẹ̀ kú lẹ́yìn ẹ̀kọ́ di òrìjínà senate president náà máa wọ pé ah kí ni acting president ti ṣe ń bẹ̀ kí ni president ti ọ̀kọ̀ọ̀kan lọ kópa sí òun náà lè di vp kálukú wa máa ro ẹ̀wọ̀n tó wà lẹ́nu iṣẹ́ ìjọba mẹ́wàá ṣe wọ́n ẹlòmíì wàlá ọmọ ẹsẹ̀ rẹ̀ yóò mú ewu pé kọ́gà tiẹ̀ kú kó ní ps. <laughs> ọ̀gá ló ń blọ́ọ̀kì ps òun náà ó ti jẹ́ pé kọ̀gá ọ̀gá ló ń wo ó man lẹ́nu iléeṣẹ́ owó dírẹ́bà owó dírẹ́bà yìí owó kílínà ó ṣe ojú ìjọba ló sẹ́gbẹ̀ẹ́ ọ̀dá rẹ̀ lẹ́bi ti kílínà yìí ẹ̀ka lọ àbúrò àwọn tí wọ́n ti kó fáìlì kò ní wòyó yóò mọ̀ gẹ́gẹ́ yóò mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ òun ṣùgbọ́n torí wípé òkè là ń wò ما كنت ذا قلبي قناعي فأنت ومالك دنيا سواء فأنت ومالك دنيا سواء torí pé ó ti tẹ̀lé rẹ̀ tí wà ní sẹ́yà tó ká won lẹ́gbẹ́ àwọn àbáyé wọn gun fẹ́ńsà yìí fẹ́ńsà náà ṣé kí oṣù wa náà ti dòra fẹ́ńsà rẹ̀ wò nínú sẹ́yà o. mo sì ní ọ̀rẹ́ ní kéwù. mo sì sí ní ọ̀rẹ́ pé àwọn ọmọ ibà alẹ́ nù kí wọ́n lọ jáde kó ti gun fẹ́ńsà báyìí. ama aka ma jẹba afárí ìdámẹ́ ẹkùn tàbí kọlì bẹ́ẹ̀ kọ́nù ìdámẹ́ ẹkùn tàbí kọlì bẹ́ẹ̀ kọ́nù fàáṣà wà máa lè kó dùnlé àfẹ́wọ́ wọn fàáṣà wà máa lè kó dùnlé àfẹ́wọ́ wọn. bàbá tí láyé ọkẹ̀ ìwà àti ọba alé ayé ẹgbẹ́ ni ìwà àti Buhari ẹgbẹ́ ni. Hmm. alimami ahmed rahmanahu ta'ala nígbà tí imam ahmed ń lò sẹ́mi wọ́n ní ẹni tó ń ṣèjọba kó ránṣẹ́ sí imam ahmed yìí pé ká máa bò láàfin hmm. ká máa fún àwọn yà ó sẹ́ni mọ́ bukhari náà o yóò la ìmọ̀ ga ju gbogbo lọ wọ́n la yára àlè nǹkan kan tó òkè wá ṣe pé eh, ìbẹ̀dẹ̀ wà máa bá yín lé ìmọ̀ Muhammad wọn wá ní àkàlífà wa ránṣẹ́ sọ pé àtẹ́ ìbàjẹ́ wà pàwọ̀ ẹ̀ ń kí ó láàfin kí n kẹ́rì àwọn àkàlífà ní káwá béèrè lọ́wọ́ yín lára fún mi láyé pé kí làwọn kan ti ẹ̀ nídìí tí mo máa sọ oní jazakallahu khairan nahnu fi kifaya oní ẹ bá ní sọ fún ààrẹ ọlọ́wọ́ sọ wọn lẹ́sàn-án lórí àdéhùn tó dáa ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rí wáyé àwà òkè yìí so olówó sàgbẹ̀ náà ibùsà àsìkò àyẹ̀wò àyẹ̀wò náà ẹ̀rọ àkú gbìyànjú àjẹ́ ńgbúrò yín wọn ni wọ́n ti kó padà lẹ́nu lọ kẹ̀lẹ́ láti kẹ̀lẹ́ lẹ́nu dàgọ̀ ẹ̀ ń gba gbogbo ẹ̀ sọ yín o ṣàlà àrẹ òsì ní ṣe àní abẹ́rẹ́ wèké bóun ni àwọn ọmọ ṣe ṣe bóun ni kílá nídìí kílá nídìí kankan lọ́dọ̀ kílá fẹ́ nídìí a ìlà máa kó

tọ́ba kọ́ bèbí lánàá àríyìn kankan nánú fi kìfàyà àwà ah, òkè bí àáfà ṣe máa ń rí nìyẹn hmm. bí mùsùlùmí ṣe máa ń rí nìyẹn nítorí wípé tó bá tó bá ti ṣe báwọn ó ti ò ní níbàlẹ̀ ọkàn àwọn tó bá ti níbàlẹ̀ ọkàn à ń tàwọn àmọ́ ẹnìkú dúnìyà sàwà. fàtàwà máa ní kó dúnìyà sàwà hàn fàáńtà wà máa nìkan àmúdá àfáàntì gánà òkè máa ń lórí àti fàbó wípé kó máa wu ẹni tó wà nísàlẹ̀ ẹni tó kéré so kó máa wu ẹni tó wà lẹ obìnrin mi kò dúpẹ́ fọlọ́run nípa ọlọ́run ó ṣe bí ọ̀dá mi tí mo rẹwà níwọ̀n bá ti yóò tún wá máa wu ẹlòmíì kí àgbo ti sálágbájá tún rẹwà làwọn á lọ́dún tó lọ́nà òrà ṣó ń báyìí. miss word. ó ti ẹ̀ dúpẹ́ ó ti ẹ̀ dúpẹ́ tiẹ̀ tó bá wu àwọn míì àwọn ọmọkùnrin gan miss ara rẹ̀ ni ọ́. bẹ́ẹ̀ni ìdílé yín. ìdílé ọkọ rẹ. torí pé tó o bá ti ń wọ́ òkè òkè ọmọ yàrá kan ló sọ̀rọ̀ kan jọ̀kọ̀ ó ní alhamdulillah ó ní ìta àmọ̀ yìí náà àti ẹ̀rọ sọ̀rọ̀ àwọn èmi ò tí ì máa kí o ó ní ìta àwọn ọmọ yìí náà àwọn ti máa kí o ẹni táwọn máa gbà láàfà pé bó ṣe mọ̀ yìí náà àwọn ọfẹ hmm. dúpẹ́ náà ti sọ so èyí ò mọ ewu sàlẹ̀ gbogbo tá a bá ní ká mọ ewu sàlẹ̀ ẹfẹ ẹjẹ afa àwọn tó wà lókè lẹ hmm. ẹ mọ wò kèmẹ ẹfẹ àwọn olóṣèlú lẹ ẹfi wọn lẹ ẹyẹ mọ ewu sàlẹ̀ yìí gbé a tí mi máa ń gbé yàrá kan ẹnìkan mọ skọọti ni <laughs> ẹlòmíì fẹ́ skọọti nínú yíyá ẹni tó ní yàrá kan kò ní skọọti alábẹ bíríkì ló ti skọọti tiẹ̀ ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́. bánà hmm. bánà ló tún fi bóra. ó ti yé ẹlòmíì ẹlẹgbẹ bánà ẹlòmíì fi ń bóra kò lásán bóra tí ara ti yẹ so kita la nashkur àti wá ní dúpẹ́ fọlọ́ àbúdárí ní àdébìnrin pọ̀ sí wa wà á kọ́ ní àwọn àṣùlọ rọ́hìn wọn àgbàrá àbí mi bá kẹ́lẹ́ àbúdárì kó o sì máa da ìbí rẹ papọ̀ kódà àwọn ọba àmọ́ kọ̀yìn sí ọ wọ́n sábà ti dára sí wọn. wà á mọ̀rọ̀ ní àlà àtàlà àhàdà ṣe á kó sọ mékì má bí ẹnì kankan ní nkankan ní àbúdárì fi wà ní Abu tí ì bí ẹnì kankan lọ́wọ́ ẹnì kankan. àtàtì nǹkan ìbá dáwọ́ àbúdárì ó sọ̀kalẹ̀ fún ìyá ọmọ. sọ́dọ̀ rẹ̀ wà á mọ̀rọ̀ ní àlà kódà wọn ní kí n máa sọ̀rọ̀ dọ́ kódà kọjá kóló yẹ kóló káwọn èèyàn fẹ́ gbọ́ kí n là mọ́lẹ̀. wà á mọ̀rọ̀ gán la ọ̀hún fi là á láwọn bàtà láàyè ẹgbọ́n ó ní kí n wọ́n má bẹ̀rù pẹ́ nìkan fún mi ṣe ẹ̀yẹ nípa ọlọ́mọ fẹ́ fínú gbọ́lẹ̀ wọ́n máa bú mi pé mo dòta nítorí ẹ̀tọ́ mo fẹ́ gé sókòtò wọ́n máa bú mi mo fẹ́ wẹ̀yìn mo fẹ́ bọ́ mo fẹ́ lò jáwé sẹ́rí mo fẹ́ fi nìkan pé ẹ wọ́n mọ̀ fún mi sẹ́ ẹ ládùúgbò ẹ ní agboolé sọ pé àlámẹ́bí ni mọ̀ wù ẹ mọ̀ wù pẹ́ nìkan bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀. ọ̀nà ṣùgbọ́n ṣìnà oko tá ló mùsùlùmá. aláàyè jẹ́ǹbẹ̀ kánà lílá ìnásọ́rọ̀ yìí. aláàyè jẹ́ǹbẹ̀ kánà lílá ìnásọ́rọ̀ yìí. aláàyè jẹ́ǹbẹ̀ kánà lílá ìnásọ́rọ̀ yìí ó ti tẹ̀ lọ́gbà á máṣe àlàfà ilé wàá ta mọ̀ problem gbọ́dọ̀ níyàwó lẹ́yìn náà ni wàhálà àwọn jàre àwọn yóò mọ fún mi sí ẹ̀yẹ tí àwọn èèyàn lọ́wọ́ gbúdọ̀ ọkọ wàhálà sọ báálí ọkọ àwọn àwọn àwọn ayára dàgbà tí àwọn èèyàn lọ́wọ́ gbúdọ̀ ọkọ mo ò ní mọ̀ fílẹ̀ ọkọ rà so bọ́wọ́ sí nǹkan tó wù ọ́ bọ́ bẹ̀rù láwọn mọ́tàlá yìí kẹ́ni kó bẹ̀rù sí ẹ̀yẹ ńlọ́wọ́ hmm. máa bá tiẹ̀ lọ pé sáwọn èèyàn ní mọ̀ fún mi sí ẹ̀yẹ pé wọ́n á lọ sí ìyàwó kẹrin sáwọn ìmọ̀ mi sọ pé mo ọmọ fifteen years wọ́n lọ lé ọkọ ah, ẹ̀rọ mi sì ẹ̀yẹ o ọmọ tẹ́fà lọmọ tẹ́gbẹ̀ẹ́ àdúgbò yìí ń jẹ sùn ó sì gboyó wọn ò fún sí ẹ̀yẹ wọn á jọ dúró sáwọn ìwà ah, mọ̀ fún mi sọ pé ní mo kí àárín tí wọ́n tá ti mo ti wá níyàwó mẹ́rin tí wọ́n ti sọ pé kí ni báyìí Báyìí, fàyínà okòtà lọ mùsùlùmá. على أي ذنب كان لله مسؤولا tó sì pé ọlọ́bẹ̀ ẹ̀sẹ̀ lásìkò yẹn kàlá sí àkàtà tí kàmọ́ ti zìnà káàkiri ẹgbẹ́ ẹ̀sẹ̀ kìíní kì í kó bẹ̀. tó ti yà wọn kàkà tí kìíní ẹ̀sẹ̀ zìnà kì í pé ah ẹ̀sẹ̀ kìíní kì í kó bẹ̀. sọ ẹ bá bẹ kú kọ ọmọ rẹ rè abúdárì ní ọ̀nà àbẹ́bí ni kí n mọ̀ wo ẹ̀rí àwọn èèyàn tí kì í ṣe tọ́lọ́run ó wá parí pé wà á mọ̀rọ̀ ní àtàkùsọ̀rọ̀ mi nǹkan òde là hàwùlà wà là kúwọ́tà ìlà àbílà àfà ìlà òdìlà mi nǹkan ìlà àfàlà àwùj. ó yàrá mi tí wọ́n fún òní náà ń kàlẹ́ wípé kó wọ́n pọ̀ ní gbólóńlá hàwùlà wà là kúwọ́tà ìlà àbílà torí pé lẹ́yìn ní káńtò pẹ́pẹ́ ọ̀rọ̀ kẹ́ni tẹ́gbẹ́ sí abẹ́ pé èèyàn fi owó pamọ́ sájà lára jù sáàlẹ̀ tó lè sọ bí ìgbìkọ́ gba ẹ̀bùn tíra ọdún fúnlọ khairan barakallahu fikum wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. jazakumullah khair abi aláàánú náà ni àwọn sọ́ọ̀dì. ẹni tó bá fẹ́ fẹ́ràn sí ìsọ. abi fún wa. bákan náà gbogbo wa tí. Thank